إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته onini yawmul ahad ọjọ́ kejìlélógún oṣù Shaban, oṣù kẹjọ fourteen thirty seven hijira ọjọ́ kejìlélógún oṣù kẹjọ oṣù ṣàbán fourteen thirty seven hijira. lábẹ́ àkọlé ọ̀rọ̀ wa èyí tí à ń bá bọ̀ láti bí oṣù kan sẹ́yìn èyí tí a pè ní mọ́nẹ̀lẹ̀ wálì ta ni wòlíì abala tó kẹ́yìn nínú àwọn ìsọ̀rí ọ̀rọ̀ náà òun náà ni. ǹjẹ́ a lè fojú rí àlùjànnà láti ilé ayé. nínú ìwé ọwọ́ wa ọ̀rọ̀ tó ń wà níbẹ̀ ni pé nínú nǹkan tí a mọ̀ anna filijanna òun ni pé dájúdájú nǹkan kan wà nínú ọgbà àdẹ́ra mala ainun rat èyí tí ojú kan kò rí wàlá ozolo samiat èyí tí etí kan kò gbọ́. nǹkan kan wà nínú àlùjànnà tí ojú kan ò rí rí bákan náà tí etí kan kò gbọ́ nípa rẹ̀ rí láàkín àwàlàmíyẹ́kùn Adam fìlìjánná oníbèrè wa béèrè pé ṣùgbọ́n ṣé ádámà aleyhisalaam ṣé kò ti wà nínú ọgbà àdẹ̀rárí ni. awalam yadukul nabiyyu sallallahu alayhi wa sallam alijannata aidan bákan náà ṣé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣé òun náà kò wọ inú ọgbà ìdẹ̀ra rí ni nígbà tí ó ṣe ìrìn àjò lọ sí ọ̀dọ̀ ọlọ́run nínú ìrìn àjò òru àti ìgúnsánmọ̀ lọ rẹ̀ alijawab èsì alihamdulilayi gbogbo ọpẹ́ ti Allah ni awalan ní àkọ́kọ́ ani abi huraira radiyallahu anhu láti ọ̀dọ̀ abu huraira kí Allah yọ́nú sí i ani nabiyyi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ anabi muhammad yakulu Allahu ta'ala ànábì ní ọlọ́run ọba àlékè ọlá sọ pé àdádìtùlẹ̀ ìbáàdí àsọ̀lẹ̀hì mo ti pa lẹ́sẹ̀ sílẹ̀ de àwọn ẹrúsìn mi àwọn ẹni rere máa la inú rọ́rát kínní kan tí ojú òrírí wàlá odò ló ń sẹ́mi àt kínní kan tí etí kò gbọ́ rí kínní kan tí etí kò gbọ́ rí wàlà kọ́tọ̀rà àlà kọ́lìbì báṣàrin àti kinní kan tí ọkàn ẹ̀dá òrò rí àti kinní kan tí ọkàn ẹ̀dá kò rírò rí zokuran mo fi pamọ́ fún wọn ni o baliha ma òtún lẹ́yìn tó mọ̀ àlẹ́ yìí yàtọ̀ sí èyí tí wọ́n bá fi hàn yín gbólóhùn tó parí ẹ̀ yẹn baliha ma òtúlẹ́yìn tún alẹ́ yìí yàtọ̀ sí èyí tí wọ́n bá fi hàn yín ó túmọ̀ sí pé wọ́n fi abala kan nínú abala àdìjẹ́ náà wọ́n fi hàn àwọn kan. summa qara lẹ́yìn náà ànábì wa ka aya yìí o aya tí aláwo ti sọ pé fala ta'lamu nafsun ma ukhfiya lahum fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun jaza'an bima kanu ya'malun ẹnìkan kò mọ nǹkan tí wọ́n fi pamọ́ fún un mẹ́ńkúrúrà tí ááyù ní ní nǹkan tó jẹ́ ìtutù ojú. jazaan nǹkan náà jẹ́ ẹ̀san bima kanu ya'malun nítorí àwọn nǹkan tí wọ́n ṣe níṣẹ́ ó túmọ̀ sí pé àlùjànnà iṣẹ́ ló ṣe kí aláwọ̀ tó sọ pé kò wọ inú rẹ̀ hadisi yìí rọ̀wáhù àdìbòkọ́rí bòkọ́rí gbà wá wà mùsùlùmù mùsùlùmù náà gbà wá wà ń àmọ́ nínú ẹ̀gbà wá ti muslim ibẹ̀ láti rí baliha má àtìlá àkóńlọ́wà lẹ́yìn yàtọ̀ sí èyí tí aláwo bá fi hàn yín nínú ọgbà àdẹ̀rà náà. baliha takunu bima nasiwa kálímà baliha ó máa ń túmọ̀ sí yàtọ̀ sí ai siwama àti la àkún yàtọ̀ sí èyí tí aláwo bá fi hàn yín wàbí máàná dáa bálíhà ó tún túmọ̀ sí fi sílẹ̀ tá a bá tutù pẹ̀lú fi sílẹ̀ yóò tún jẹ́ dáàbá àtìlá àkún fi èyí tí aláwọ̀ fi hàn yín fi sílẹ̀. ọ̀rọ̀ kejì wàá kọ́wùnù áàdàm aleyhi salam káànà fi jannatil khuld ní ti pé ádámà aleyhi salam ó wà nínú ọgbà àdẹ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàwùwà rọ́ọ̀jì hù ọ̀rọ̀ náà ó ní ó tẹ̀wọ̀n jùlọ min qawli al-ulama nínú ọ̀rọ̀ méjì tí àwọn onímọ̀ sọ nítorí pé àwọn kan sọ pé ọgbà àdẹ́ra èyí tí ọlọ́run fi ádámà sí àwọn kan gbà pé orí ilé ayé ló wà nínú àwọn onímọ̀ àwọn kan gbà pé orí ilé ayé ló wà ikú kejì tó sọ pé ọgbà àdẹ́ra tí ikú àkọ́kọ́ àwọn sọ pé ọgbà àdẹ́ra. èyí tí ọlọ́run fi ádámà sí wọ́n ní ọgbà àdẹ̀ra eléyìí tí ọ̀pá lẹ́sẹ̀ sílẹ̀ gbé wa ni àwọn kan sọ pé ọgbà àdẹ̀ra mìíràn ni yàtọ̀ sí ọgbà àdẹ̀ra eléyìí tó pa lẹ́sẹ̀ sílẹ̀ gbé wa àmọ́ ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jùlọ ó ní ọ̀rọ̀ tó sọ pé ọgbà àdẹ̀ra tí aláwo pa lẹ́sẹ̀ sílẹ̀ gbé wa inú rẹ̀ náà ni ọlọ́run dá ádámà sí alayhi salam. wa huwa jumuhuri ahli sunna ọ̀rọ̀ náà sì ni ọ̀rọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ ogunlọ́gọ̀ nínú àwọn àbá sunna lè àdìlà tí ń kẹfì rọtì nítorí àwọn ìtọ́kasí tó pọ̀ lórí rẹ̀ laisa bastiha ààyè yìí ibi tá a wà yìí ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ ìkọlà ti fẹ́ id laisa sual anha àti pé ìbéèrè kò lọ nípa yẹn ohun tí ìbéèrè lọ nípa ẹ̀ ni pé ǹjẹ́ a lè fojú rí àlìjánnà láti ilé ayé qala ibnu kathir rahimahullah ibnu kathir kí aláwùkẹ́ ọ sọ pé waqad uktulifa fil janna alati askana ha adam wọ́n ti yapa ẹnu o àwọn onímọ̀ yapa ẹnu nípa ọgbà àdẹ́ra èyí tí ádámà gbé àhíyàfi sàmáì àmfẹ̀lẹ̀ àrí ṣé ọgbà àdẹ́ra yẹn sámà ló wà ní àbí orí ilé ayé wàlẹ̀ àkìsàrún alali awal àwọn tó pọ̀ jù lọ wọ́n wà lórí àkọ́kọ́ àwọn tó pọ̀ jù lọ wà lórí pé inú sámà ni ọgbà àdẹ̀ra tí ádámà gbé wà. wàhàká àlékúrútùbí ánilèmọ̀ tẹ́sílà wà lè kọ̀dàríyà àlìkáwùlà anna ha fìlà ìmáàmù wa kúrútùbí ìmáàmù tó ṣe tẹ̀sílù tẹ́ ń pè ní kúrútùbí ó gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ àwọn ìjọta àmọ̀símù tẹ́sílà àti kọ̀dàríyà pé ọgbà àdẹ́ra èyí tí aláwọ̀ dáadáma sínú rẹ̀ ń jọ́kìnní àná orí ilé ayé ni ọgbà àdẹ́ra náà wà àwọn mọ̀tẹ́sílà àti àwọn kọ̀dàríyà àwọn ni wọ́n sọ yẹn. àmọ́ ètí àwọn a àdùsúnà sọ ni pé inú sámà ni ọgbà àdẹ̀rà náà wà. àyọ̀dọ̀ ọ̀rọ̀ yìí wá láti inú tafsir Ibn Kathir. wa man arada àtàwásùà fil mas'ala ẹ̀ ń bá wa ń fẹ́ ọ̀rọ̀ tó gbòòrò lórí ọ̀rọ̀ náà fàlìyàngó máa kàtàbà wo Fiha kó lọ wo ohun tí ibùnú kọ́yìmù kọ nípa ọ̀rọ̀ náà o fi àwa ilé kìtàbì yìí nínú àwọn ìpìlẹ̀ tírà rẹ̀ tó pè ní mẹ́fìtà udari sàádà mẹ́fìtà dari sàádà wà áyidọ́n bákan náà àlàyé ìfẹ́ ọ̀rọ̀ lójú ó tún wà nù tíra rẹ̀ tó pè ní hadil àríwá ìlà biladil afra hadil àríwá ìlà biladil afra ọ̀rọ̀ kẹta wa ama ru'yatu nabi sallallahu alayhi wa sallam lil janna ní ti rírí tí ànábì wá rí àlìjánná wàdùkú lìhí fíyà àti bánẹbí wa ṣe wọnú àlìjánnà nígbà tó ṣèrìn àjò náà ìrìn àjò òru àti ìbùsọ̀mọ̀ lọ fàkọ̀dí sábàtà dáàlìkà fi ahadithin kathira ìyẹn ti fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àdìsí o wàkọ̀dìbá wàbà al-imam al-ajuri fi kìtàbìyí ash-sharia ala ba'di tilka al-ahadith kódà ìmáàmù wa ajuri nínú tírà rẹ̀ imam wahajuri nínú tírà rẹ̀ tó pè ní àṣẹríà ó ti mú tọ́píìkì wá alábàdé tílẹ̀kàlà hadith fún àwọn kan nínú àwọn àdíìsì tó ń sọ nípa bí ànábì ṣe rí ọgbà àlìjẹ́nnà tó sì wọ inú ọgbà àlìjẹ́nnà síwájú ikú rẹ̀ bìkọ́lì yìí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí àáfàá fi ṣe tọ́píìkì àkọlé ọ̀rọ̀ náà pé báàbù dòkú lè nàbí sallallahu alaihi wa sallam àlìjánà ọ̀rọ̀ ẹ̀kọ́ nípa bí ànábì ṣe wọnú ọgbà àlìjánà. wàrọ̀wà dáadáa wà ọwọ́ amú ọgbà ẹ̀gbà wá àwọn àdìsí wa lábẹ́ àkọlé náà àwọn àdìsí náà díẹ̀ nínú wọn rèé o alákọ̀ọ́kọ́ àni Imran ibn Husayn látọ̀dọ̀ Imran ọmọ Husayn àni nàbí sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ anabiwa Muhammad kọ́ọ́l ó sọ pé ìtọ́láàtú fìlìjánà anabi ni mo yọjú wo inú ọgbà àlìjánà fàrọ̀ àìtù. akisara ahliha ha mo wá rí àwọn tó pọ̀ jù nínú ará ọgbà àdẹ́ra mo rí wọn pé àwọn ni tálíkà àwọn tálíkà ni mo rí tí wọ́n pọ̀ jù lọ nínú ọgbà àdẹ́ra wàtọ́lá àtúfin náà mo sì yọjú wo inú náà farọ àìtú àkìsára ahliha anisa. mo wá rí i pé àwọn tó pọ̀ jù nínú àwọn tí ó wọná àwọn ni obìnrin. anabi ni mo wọ mo anabi sallallahu alaihi wasallam ó ní mo yọjú wo mo yọjú wo ọgbà àdẹ́ra mo wá rí i pé àwọn tó pọ̀ jù nínú àwọn tí ó wọ àlìjánná náà àwọn tálíkà ni mo sì yọjú wo inú iná mo wá tún rí i pé àwọn tó pọ̀ jù nínú àwọn tí ó wọná àwọn obìnrin ni ó sì rinlẹ̀ bẹ́ẹ̀ pẹ́yìn náà lẹ́ẹ̀ pọ̀ jù nù náà tòótọ́ nítorí pé ìṣesí yín ó fi hàn pé àkọọ́lẹ̀ ti kò lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lórí tí a bá wo inú àwùjọ wa lónìí àwọn tó bàjẹ́ jù ó ní àwọn obìnrin tí a bá wọnú àwùjọ wa lónìí àwọn tó bàjẹ́ jù àwọn ni obìnrin. obìnrin mọ̀ pé bọ́dì ìhun ìmọ̀ da orí ọkùnrin rú yóò sì mọ̀ ọ́ má sí bọ́dì sílẹ̀. Si ìjàmbá mọ́tò míì tó ṣẹlẹ̀ obìnrin ni dírẹ́fà wò lọ tó fi lùsì control. gbogbo aburú tí ń ṣẹlẹ̀ láyé èyí tó pọ̀jù ń bẹ nípasẹ̀ àwọn obìnrin ni. Passi, ilé ẹ̀sìn ariwo tọ́pọ̀ lọ́tún lọ́sì àwọn tọ́pọ̀ jù ń bẹ obìnrin ni. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ń ṣìṣe èyí tọ́pọ̀ jù ní okùnfà rẹ̀ ọwọ́ obìnrin ló ti ń wá. ọwọ́ ẹ̀yin tá a tún wá lérò pé àkọọ́lẹ̀ ẹ̀bú òní kò lé lórí tá a ní ká máa fi ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ká máa kà á sí yín létí ibi ẹ tuntun ń gbọ́rọ̀ náà ẹjọ́ lẹ tún ń rò ẹjọ́ lẹ́ẹ̀tún máa rò èyí tí ó ṣe yín láǹfààní nínú ọ̀rọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹ̀ ní ìdìmú ẹlòmíì ti sọ àyè tí wọ́n ti ní kọ́ wá kọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ó ti sọ di àyè míì tí ó ti máa ṣe nǹkan míì tọ́bẹ̀ẹ́gẹ́ tó ga sí pé wíwá rẹ̀ àti àìwá rẹ̀ kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀.